ta Jésù ní ojoojúmọ́. Mo fẹ́ dàgbà níléwé ọgbọ́n àtọ̀rọ̀ fẹ́rẹ̀. Mo fẹ́ máa jìnlẹ̀ sí i. Èyí ni ètò ó ń dé sí etí ìgbọ́ yín tí a ti pèsè sílẹ̀ láti rédíò elwa ti ECWA SIM ìgbàjà ẹ gbé bíbélì yín kí a sì jọ kíyèsí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún ọkàn yín a fẹ́ láti rí ìwé yín ẹ ìwé sí olùdámọ̀ràn ilé ìgbohùnsílẹ̀ ti efua sim pmb five oh four ìgbàjà kwara state nàìjíríà kí olúwa kí ó bùkún fún ọkàn yín àmín. lágbàjọjúmọ́ lágbàjọjúmọ́ kí ṣe má lọ́gbọ̀n sí ṣe má lọ́gbọ̀n sí nínú ọ̀rọ̀ iyebíye rẹ̀. ní orúkọ jésù kristi ni mò ń kí ẹ̀yin olùgbọ́ wa kó àbọ̀ sórí ètò tí a pè ní la bíbélì jà pásítọ̀ jacob ọbaníwá ìròyìn mi káyé lólùbánisọ̀rọ̀ yín lónìí a ó kà nínú ìwé ìfihàn orí ẹ̀kẹrin ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkọkànlá ìfihàn orí ẹ̀kẹrin ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkọkànlá kókó ohun tí a ó gbé yẹ̀wò lónìí ó ní ìjọsìn ti ọ̀run ìjọsìn ti ọ̀run jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn nǹkan wọ̀nyí èmi wò sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ ní ọ̀run ohun kínní tí mo gbọ́ bí ohùn pé bí ohùn ìpè tí ń bá mi sọ̀rọ̀ tí ó wí pé gòkè wá hẹ̀n yìí gòkè wá hẹ̀n yìí èmi yóò sì fi ohun tí yóò hù lẹ́yìn ọ̀la hàn ọ́ ẹsẹ̀ ìkejì lójú kan náà mo sì wà nínú ẹ̀mí sì kíyèsí atẹ́ ìtẹ́ kan lọ́rùn ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà ẹsẹ̀ ìkẹta ẹni tí ó sì jókòó ẹni tí ó sì jókòó náà dàbí òkúta jasperi àti Sadiu, Osi ní wíwò ní àyíká ilé náà ní òṣùmàrè kan wà tí ó dàbí òkúta emeradi ní wíwò yíká ìtẹ́ náà sì ní ìtẹ́ mẹ́rìnlélógún àti lórí àwọn ìtẹ́ náà mo rí àwọn àgbà mẹ́rìnlélógún jókòó tí a wọ̀ ní aṣọ àlà adé wúrà sì wà ní orí wọn. ẹsẹ̀ ìkarùn-ún àti láti ibi ìtẹ́ náà ni ìró mànàmáná àti ohun ohun àti àrá ti jáde wá níwájú ìtẹ́ náà ni fìtílà iná méje sì ń tàn èyí tí ń ṣe ẹ̀mí méje ti Ọlọ́run àti láti ibi ìtẹ́ náà ní òkun bíi dígí wà tí ó dàbí kírísítálì àti yí ìtẹ́ náà ká ní ní ní ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ kọ̀ọ̀kan ní idà ní ẹ̀dá alààyè mẹ́rin tí ó kún fún ojú níwájú àti lẹ́yìn wá ẹ̀dá kìíní sì dàbí kìnìún ẹ̀dá kejì sì dàbí ọmọ màlúù ẹ̀dá kẹta sì ní ojú bíi ti ènìyàn. E ẹ̀dá kẹrin sì dàbí idì tí ń fò àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà tí olùkúlùkù wọn ní tí olùkúlùkù wọn ní èèyàn mẹ́fà kún fún ojú yíká àti nínú wọn kò sì sinmi lọ́sàn-án àti lóru láti wí pé mímọ́ mímọ́ mímọ́ olúwa ọlọ́run olódùmarè tí ó ti wà tí ó sì ń bẹ tí ó sì ń bọ̀ wá ẹsẹ̀ ìkẹsàn-án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 àwọn ìjọ méje tí ẹ̀yin ọlọ́run ti kọ ìwé ránṣẹ́ sí láti gbé wọn lórí òṣùwọ̀n a sì rí ara wa nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ìjọ méjèèje náà sì dì sí ọlọ́run abẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin ọlọ́run kí ó yí wa padà kí a lè ní ìrònúkúwàdà ní tòótọ́ kí a sì lè sin ọlọ́run lónìí bí a ṣe ń lọ nínú ẹ̀kọ́ yìí a gbàdúrà yìí pé ìjọsìn wa nínú ayé yóò jẹ́ ti ẹ̀yin ọlọ́run ọ̀gá ògo jùlọ a ó lè sìn yín ní ẹ̀mí àti ní òtítọ́ a béèrè lórúkọ Kristi Jésù ẹni tí ó ní ìjọ àmín pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn ìwàásù wa tí ó ti kọjá àti bá ara wa sọ̀rọ̀ lórí àwọn ìjọ méje tí Ọlọ́run kọ ìwé ránṣẹ́ sí bẹ́ẹ̀ pẹ̀lú a sì tuntun wò nínú àwọn ìjọ kọ̀ọ̀kan nínú méje náà bí ìjọ Éfésù bí Págámù Sádì Tẹ́trà Laodikia wípé ọlọ́run pe ìpè ìrònúpìwàdà sí wọn níbẹ̀ láti bá ara wa sọ̀rọ̀ lórí kristẹni àti ìrònúpìwàdà lónìí kókó ẹ̀kọ́ wa ti kúrò ní ayé lọ sí ọ̀run a ó rí láti orí ìkíní sí orí ẹ̀kẹta tí a ti ń gbé yẹ̀wò látẹ̀yìnwá ó dúró lórí ohun tí ó ṣẹlẹ̀ nínú ayé níhìn yìí nítorí náà màá kà nínú ìwé ìfihàn orí ìkíní ẹsẹ̀ ìkọkàndé ní ogún ìfihàn orí èkíní ẹsẹ̀ ìkọkàndínní ogún ohun tí ọlọ́run kọ sí olùkọ́ ìwé yìí kí ó kọ sílẹ̀ ó sọ wípé kọ̀wé ohun gbogbo tí ìwọ ti rí tí àti ohun tí ń bẹ àti tí ó àti tí ohun tí yóò hù lẹ́yìn èyí kí ni mo ń gbìyànjú àti sọ orí èkíní títí dé orí ẹ̀kẹta ó ní ohun tí ẹni tí ó kọ ìwé ìyètèrè Jòhánà kọ̀wé ohun tí ìwọ ti rí èyí ni pé ohun tí ó ṣẹlẹ̀ ohun tí ó ti ṣẹlẹ̀ tí Olúwa fi hàn Jòhánà èyí ni àwọn ìjọ méjèèje tí ó wà ní Asia Minor ohun tí Ọlọ́run ti rí rí wọn nítorí Ọlọ́run asọ́ lémọ́lémọ́ wípé èmi mọ iṣẹ́ rẹ èmi mọ iṣẹ́ rẹ èmi mọ iṣẹ́ rẹ ṣé arínúròde olùmọ̀ ọkàn lé olúwa wa ó ti wá wọn rí ó sì mọ iṣẹ́ wọn ó sì pàṣẹ kí olùkọ́ ìwé yìí Jòhánù kí ó kọ ohun gbogbo tí ó ti rí nípa ti ìjọ bẹ́ẹ̀ pẹ̀lú bí a bá wo ohun tí Ọlọ́run ti rí nípa ti ìjọ méjèèje yìí Olúwa ń rí wọn nínú ìjọ wa kódà ó rí jù bẹ́ẹ̀ lọ nínú ìjọ wa ohun tí ó ti ṣẹlẹ̀ ni ohun tí ó ṣẹlẹ̀ ni ní apá kejì orí ẹsẹ̀ ìkọkàndínlógún yìí ó ní àti ohun tí ń bẹ àti ohun tí ń bẹ àti ti ohun tí yóò hù lẹ́yìn lẹ́yìn èyí ohun tí ń bẹ àti ohun tí yóò hù lẹ́yìn èyí lẹ́yìn tí ìjọ bá ti kúrò ní ayé ohun tí mo sì ń gbìyànjú àti sọ fún wa ni pé láti orí ẹ̀kẹ́rin yìí a ti mú wa kúrò ní ìjọ tí ó wà ní ayé yìí lọ sí ọ̀run kí ni mo gbìyànjú àti sọ òní pé láti ẹsẹ̀ ìkẹrin níbẹ̀ la ó ti rí ìgbàsókè. So èyí tí a pè ní rapture níbi tí ó ti bẹ̀rẹ̀ tí ó ṣẹlẹ̀ nìyé níbi tí ó ti bẹ̀rẹ̀ tí ó ti ṣẹlẹ̀ nìyé èyí la fi sọ pé ìjọsìn ti ọ̀run àti jọ́sìn lé ayé àti wo àwọn ìjọ méjèèje gẹ́gẹ́ bí mo ṣe jọ́sìn nílé ayé a mọ agbára wọn a mọ agbára wọn a mọ àìlera wọn a mọ àwọn àbùkù wọn a mọ àwọn ohun tí olúwa ti pè wọ́n wípé kí wọ́n ronú pìwàdà ṣùgbọ́n lónìí a ó wo ìjọsìn ti ọ̀run tí ò lábà wọ́n ìjọsìn ti ọ̀run tí kò lábàwọ́n ó sọ pé lẹ́yìn nǹkan wọ̀nyí èmi wò lẹ́yìn kíni lẹ́yìn tí a ti gba ìjọ sókè lẹ́yìn ìgbà tí ìjọ ti lọ pàdé Jésù Kristi láwo sánmọ̀ lẹ́yìn ìgbà tí a ti wo gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan tí ó wà ní ilẹ̀ alààyè ohun tí ó ń ṣẹlẹ̀ ohun tí ń bẹ lónìí òun ni pé Olúwa sì ń wo ìjọ ṣùgbọ́n a kọ ìwé yìí láti fi ọjọ́ iwájú hàn ohun tí mo ń gbìyànjú àti sọ ni pé láti orí ẹ̀ kẹrin ìkólọsókè ti ṣẹlẹ̀ mi ìwá sọ lónìí wípé a ti gbà wá sókè rárá ṣùgbọ́n mo ń sọ gẹ́gẹ́ bí ìwé yìí ṣe gbé kalẹ̀ ìwé ìfihàn gẹ́gẹ́ bí olúwa ti fi hàn Jòhánù ní ìgbà náà tí ó gbé kalẹ̀ ó sọ fún wa pé láti orí ìkíní sí orí ẹ̀kẹta ó ń sọ̀rọ̀ nípa ìjọsìn wa ní ayé yìí ó ń sọ̀rọ̀ wípé bí a ṣe sá eré ìje wa nínú ayé yìí ṣùgbọ́n lórí ẹ̀kẹrin lọ ó ti gbà wá sókè ibẹ̀ la ó ti gbà wá sókè ibẹ̀ la ó ti rí bí a ó ṣe gbà wá sókè bí olúwa ti fi lé Pọ́ọ̀lù lẹ́nu láti kọ ìwé náà nínú èkìní ti Tẹsalóníkà orí ẹ̀kẹta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹtàlá ó wá sọ pé lẹ́yìn nǹkan wọ̀nyí lẹ́yìn nǹkan wọ̀nyí èmi sì wò sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ ní ọ̀run ohùn kínní tí mo gbọ́ bí ohùn ìpè tí ń bá mi sọ̀rọ̀ tí ó wí pé gòkè wáhìn gòkè wá níhìnyí gòkè wá níhìnyí èmi ó sì fi ohun tí yóò hù lẹ́yìn ọ̀la hàn hàn fún ọ tàbí hàn ọ́ ọ̀rọ̀ ọlọ́run ti bá a sọ níkìnyí pé ìjọ ọlọ́run mú kí Jòhánù kí ó rí àwòrán ọ̀run ohun tí yóò ṣẹlẹ̀ ní ọ̀run nígbà tí a bá gba àyànfẹ́ sókè nígbà tí ìpè bá ti dún ohun tí yóò ṣẹlẹ̀ wá àwa rí ìpè tí ó pe Jòhánù pé kí ó gòkè wá sí ọ̀run kí ó wá wo àwòrán ọ̀run kí ó wá wo program ètò tí Ọlọ́run ti ṣe ní ọ̀run bí ó ṣe rí ti ayé tí a sọ pé kí ó kọ ìwé rẹ̀ kí àwa náà kí ó bá lè kọ́ ẹ̀kọ́ níbẹ̀ ìjọ ti gòkè rí ọ̀run ìjọ òtítọ́ ìjọ òdodo ìjọ Kristi láti orí ẹ̀kẹrin àti gba ìjọ sókè ìjọ tí a máa dárúkọ orin ní ìjọ alágbèrè tàbí ìjọ panṣágà ṣé mo pé ìjọ tí a bá ń sọ̀rọ̀ nípa ìjọ kì í ṣe ilé ìjọsìn tí a kọ́ kì í ṣe ilé tí a gbé kalẹ̀ bí kò ṣe pé àwọn tí ó ti ní ìrírí ìgbàlà nípa ẹsẹ̀ Jésù Kristi nípa orí ọ̀fẹ́ tí a fi fún ènìyàn kì í ṣe nípa iṣẹ́ kì í ṣe pé tí a bá ń sọ pé ìjọ à ń sọ̀rọ̀ nípa ìjọ ECWA à ń sọ̀rọ̀ nípa nípa Baptist à ń sọ̀rọ̀ nípa Anglican à ń sọ̀rọ̀ nípa Redeem òun kọ́ là ń sọ ṣùgbọ́n à ń sọ wípé ìjọ tí a kò lè fojú rí ti ń ṣe ara Kristi ó là ń sọ láti orí ẹ̀kẹrin yìí tí a ti gba ìjọ sókè ìjọ alààyè ìjọ tí a mọ̀mọ́ jésù kristi tí a ti bí sí ìdílé ìgbàgbọ́ nípa ẹsẹ̀ kristi jésù tí a ti bí sí ara kristi tí ó ti di ara kristi kò sí láyé mọ́ ìjọ panṣágà ló kù ohun tí ò jọra wọn ni ó wà ní ayé láti orí ẹ̀kẹrin òun ni a ti sọ fún wa pé kí olùkọ́ ìwé yìí kí ó wá sí ọ̀run kí ó wá wo ohun tí ó ṣẹlẹ̀ sí ìjọ kristi ẹ̀yin ọmọ ọlọ́run ẹ mọ̀ wípé nígbà tí a bá ti gba jésù gbà wá sókè gbogbo ẹni tí ó bá wà láàyè nígbà tí ìpè bá dún gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé èkíní ti tẹsalóníkà tẹsalóníkà kìíní orí ẹ̀kẹrin ẹsẹ̀ ìkẹtàdínní ó kà báyìí pé ó ní nígbà náà ni a ó sì gba àwa tí ó wà láàyè tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwosánmọ̀ láti pàdé olúwa ní ojú ọ̀run bẹ́ẹ̀ ni àwa ó sì máa wà títí láé lọ́dọ̀ olúwa èyí ni pé nígbà tí ìpè bá ti dún nígbà tí jésù kristi bá ti fún olórí áńgẹ́lì ní àṣẹ láti fún ìpè náà tí òkú nínú kristi tí ó ti sùn nínú kristi bá ti jí dìde ní ìṣẹ́jú àkàn náà a ó sì gbà wá sókè pẹ̀lú kristi ó ní orí ẹ̀kẹ́rin yìí ń bá wa sọ bí a sì wò nínú èkíní ti kọ́ríńtì orí ẹ̀kẹ́ẹ̀dógún ẹsẹ̀ ìkọkànlé ní àádọ́ta àti kejìlé ní àádọ́ta ó sọ fún wa pé kíyèsí ohun ìjìnlẹ̀ ni mo sọ fún yín gbogbo wa kì yóò sùn ṣùgbọ́n gbogbo wa ni a ó paláradà lọ́gán ní ìṣẹ́jú kan nígbà tí ìpè ìkẹyìn nítorí ìpè yóò dùn a ó sì jí àwọn òkú dìde ní àìdíbàjẹ́ a ó sì pa wá láradà bí a bá ti ní àkókò yìí ní orí ẹ̀kẹrin ọ̀rọ̀ ọlọ́run fi hàn wá pé a ti gba ìjọsókè a ti pa àwọn tí ó wà láàyè láradà òkú nínú Kristi ti gòkè rí ọ̀run ó ti lọ sí òfurufú àwòsánmọ̀ láti pàdé Jésù Kristi níbẹ̀ kí ni ó sì ṣẹlẹ̀ níbẹ̀ ohun méjì pàtàkì ni ó ṣẹlẹ̀ níbẹ̀ ni a ó ti jẹ àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn èyí tí yóò gbé wa ayérayé ohun èkejì níbẹ̀ la ó ti gba èrè fún gbogbo iṣẹ́ tí a ti ṣe lẹ́yìn ìgbà tí a ti jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà òun náà la ṣe sọ wípé ìjọsìn ti àwọn ọ̀run a ó rí wípé a sọ fún wọn pé àwọn kan ń fi adé wọn o adé wọn lélẹ̀ níwájú Olúwa tí wọ́n sì ń kọrin pé Olúwa ìwọ ni ó yẹ láti gba ògo ọlá àti agbára ìjọsìn ti ọ̀run kí a tó lè jọ́sìn ti ọ̀run ìpè ní láti dún orí ẹ̀kẹrin náà ló sì wà mú wa lọ sí ibi tí ìpè ti dún àti kà ní ẹsẹ̀ ìkíní náà pẹ̀lú wípé ìpè sì dún sí Jòhánù wípé kí ó wá sí ọ̀run kí ó wá sí ọ̀run láti wá wo ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ìpè mẹ́rin òun ni ó dún jáde nínú ìwé ìfihàn yìí bí a bá wo ìpè àkọ́kọ́ ó dún jáde ní orí ẹ̀kẹta ẹsẹ̀ ìkẹjọ orí ẹ̀kẹta ẹsẹ̀ ìkẹjọ ìpè yìí ni ó gbé e ilẹ̀kùn ìhìnrere kalẹ̀ níwájú wa ní ìjọ Philadelphia a sọ fún wa pé a ti gbé ilẹ̀kùn kan kalẹ̀ níwájú wọn èyí ni ìpè láti wàásù Jésù Kristi fún àwọn ènìyàn ìpè láti sọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn ìpè kejì tí a tún rí o ni a rí ní ẹsẹ̀ ogún ní orí ẹ̀kẹta èyí tí ó sọ fún wa pé kíyèsí mo dúró lẹ́nu ilẹ̀kùn mo sì ń kànkùn bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì sí ilẹ̀kùn náà èmi ó sì wọlé tọ̀ wá èmi ó sì máa bá a jẹun àti òun pẹ̀lú mi ìpè yìí gẹ́gẹ́ bí a ti sọ pé ti àkọ́kọ́ ó dúró fún wíwàásù ìhìnrere èyí tí ó tẹ̀lé òun ni pé ìpè sí ọkàn wa ìpè sí ọkàn wa bí a bá lè sílẹ̀kùn ọkàn wa nígbà tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run Kristi yóò wọlé yóò sì máa bá wa gbé a ó lè pẹ̀lú àwọn tí yóò jọ́sìn ní ọ̀run ohun tí ó tún tẹ̀lé òun la rí ní orí ẹ̀ orí tí a wàyé ẹsẹ̀ ìkíní ìpè tí ó pe Jòhánù láti wá sí ọ̀run èyí ni pé ìpè tí a lè bá dọ̀dọ̀ Ọlọ́run òun ni Kristi Jésù ìpè tí a lè bá dé ọ̀dọ̀ Ọlọ́run òun ni Jésù Kristi tàbí ọ̀nà tí a lè bá dé ọ̀dọ̀ Ọlọ́run òun ni Kristi Jésù ẹ ò rántí pé Jésù sọ nínú ìwé Jòhánù orí ẹ̀ kẹrìnlá ẹsẹ̀ kẹfà wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè kò sì sí ẹnikẹ́ni tí ó lè dí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi wípé ìkẹrin tí a rí òun ni a rí ní orí ẹ̀kọ́kàndínlógún ẹsẹ̀ ìkọkànlá èyí pé ní ìpè tí Kristi Jésù tàbí ọ̀nà tí Jésù Kristi yóò gbà padà wá lẹ́ẹ̀kejì ọ̀nà tí Kristi Jésù yóò gbà padà wá lẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí a wá wo ẹsẹ̀ ìkejì ohun tí ó sọ fún wa àti sọ fún wa pé ní àkókò yìí láti ẹsẹ̀ ìkíní orí ẹ̀kẹrin lọ wípé ó ti gbé wa kúrò ní ayé ó ti ń fi àwòrán ọ̀run hàn wá ó ti ń fi ètò tí ọlọ́run ṣe sílẹ̀ ó ti fi hàn wá ó ti fi hàn wá ẹsẹ̀ ìkejì wa sọ pé lójú kan náà mo sì wà nínú ẹ̀mí sì kíyèsí atẹ́ ìtẹ́ kan lọ́run ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà ta ni ẹni tí ó lè jókòó lórí ìtẹ́ ta ni ẹni tí ó yẹ ta ni ẹni tí ògo yẹ fún ta ni ẹni tí agbára yẹ fún bí kò ṣe Kristi Jésù ẹni tí ó ti wá tí ó ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ tí ó sì kú ó jíǹde ó sì gòkè rí ọ̀run a sọ fún wa nínú ìwé mímọ́ pé ó wà ní ọwọ́ ọ̀tún bàbá tí ó ń bẹ̀bẹ̀ fún ìwọ àti èmi tí ó sì ń fún wa ní oore ọ̀fẹ́ láti ní ìyè àìnípẹ̀kún kí a má bàa ṣègbé àti pé ó ń bẹ̀bẹ̀ fún wa pé nígbà tí sátani bá mú ẹ̀sùn lọ láti fi kàn wá gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run olúwa wa tí ń ṣe kristi jésù ẹni tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ yóò fi apá rẹ̀ yóò fi ìhà rẹ̀ hàn wípé nítorí rẹ̀ ni mo ṣe kú. kristi jésù òun ni ẹni tí ó jókòó lórí ìtẹ́ lórí ìtẹ́ yìí náà ni ó ti ṣe ìdájọ́ kristẹni bí a sọ pé yóò ṣe ìdájọ́ kristẹni kò dàbí ti àwọn aláìgbàgbọ́ èyí ni pé yóò pín èrè fún wa yóò pín èrè fún wa ẹni tí yóò gba dé ìyè yóò gba dé ìyè ẹni tí yóò gba dé ògo yóò gba dé ògo ẹni tí yóò gba ti àìdíbàjẹ́ yóò gba tirẹ̀ ẹni tí yóò ní adé mẹ́ta mẹ́rin yóò wà ẹni tí kò sì ní ní yóò wà torí a ti sọ wípé iná la ó fi dán iṣẹ́ wa wò àkókò yìí la ó fi iná dán iṣẹ́ olùkúlùkù wò kìrìsìtẹ́nì bí ó bá dúró yóò gbàdé ṣùgbọ́n tí ó bá jóná yóò pàdánù olúwa jẹ́ kí o pàdánù èrè rẹ bí o ṣe ń sá eré náà nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí ẹsẹ̀ ìkẹta ẹni tí ó sì jókòó náà dàbí òkúta jasperi àti sadi usi ní wíwò ní àyíká ilé náà ni òṣùmàrè kan wà tí ó dàbí òkúta emiradi ní wíwò bí a bá wò nínú ìwé exodu orí èkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ogún exodu orí èkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ogún ó sọ fún wa pé àti ẹsẹ̀ kẹrin beriliu àti oníkì àti jasperi a ó sì tò wọ́n sí ojú wúrà ní dídè wọn. èyí jẹ́ jasperi tí a fi ṣe aṣọ àlùfáà ó ṣe iyebíye ó ṣe iyebíye àwọn tí Jòhánù rí kò mọ̀ ṣùgbọ́n ó fi wé àwọn nǹkan wípé ó mà jọ ó dàbí kò tiẹ̀ lè ṣe àkàwé bí ìrírí ẹni tó jókòó lórí ìtẹ́ náà ti rí ṣùgbọ́n ó wò wípé òkúta kan wà tí wọ́n ń lò ní ilẹ̀ Ísírẹ́lì náà pẹ̀lú tí wọ́n fi di àwọn tó fi ń kọ́lé tí wọ́n fi ń ṣe tẹ́ḿpìlì bẹ́ẹ̀ pẹ̀lú wọ́n sì ń tò sí ara ẹ̀wù àlùfáà ó wá fi wé e. lára àwọn tí ó fi wé e náà ni jasperi sadiusi àti emeradi òṣùmàrè kan náà sì wà níbẹ̀ a ó sì rí i pé nígbà tí ọlọ́run ó fi omi pa ayé rẹ́ ní ọjọ́ kìíní àná ó bá wa dá májẹ̀mú wípé láé òun kì yóò fomi pa ayé rẹ́ mọ́ ó ń fi hàn wípé olúwa kì yóò fi omi pa ayé rẹ́ mọ́ lẹ́hìn yìí ohun tí a tó rí nìyí ní ẹsẹ̀ ìkẹta yíká ìtẹ́ náà sì ní ìtẹ́ mẹ́rìnlélógún àti lórí àwọn ìtẹ́ náà mo rí àwọn àgbà mẹ́rìn lélógún jókòó tí a wọ̀ ní aṣọ àlà adé adéwúrà sì wà ní orí wọn. àwọn àgbà mẹ́rìnlélógún sì jókòó lórí ìtẹ́ mẹ́rìnlélógún iṣẹ́ ńlá ìjọ́sìn ti ọ̀run báwo ni ó ti dùn tó ṣé ó lè débẹ̀ ṣé èmi pẹ̀lú yóò lè débẹ̀ a sọ fún ẹ tàbí àwọn àgbà mẹ́rìnlélógún ó jẹ́ gẹ́gẹ́ bí aṣojú àwọn ìjọ aṣojú àwọn ìjọ láti ọjọ́ pẹ́stíkọ́stì títí dé ìgbà tí Jésù Kristi yóò fún olórí áńgẹ́lì láti fún ìpè àwọn ló dúró fún wọn níbẹ̀ aṣojú ìjọ ni aṣojú ìjọ fún Jésù ìjọ Jésù Kristi láti ọjọ́ pẹ́stíkọ́stì títí dé ìgbà sókè àwọn àyànfẹ́ ó ní àwọn àgbààgbà mẹ́rìnlélógún wọ̀nyí dúró fún. ẹ jẹ́ kí a wá wo ẹsẹ̀ ìkarùn-ún bí ó ti ń sọ̀rọ̀ nípa ìdájọ́ tí ń bọ̀ wá. àti láti ibi ìtẹ́ náà ni ìró mànàmáná àti ohùn àti àrá ti jáde wá níwájú ìtẹ́ náà ni fìtílà iná méje sì ń tàn èyí tí ń ṣe ẹ̀mí méje ti Ọlọ́run mo ti sọ fún wa wípé ẹsẹ̀ ìkarùn-ún yìí ó ń sọ̀rọ̀ nípa ìdájọ́ ọlọ́run tí ń bọ̀ wá sórí ilẹ̀ ayé àti ẹlẹ́sẹ̀ tí kò gba Jésù Kristi gbọ́ sí àmọ́ wípé ẹlẹ́sẹ̀ yóò lọ sí ọ̀run àpáàdì kì í ṣe torí pé wọ́n wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n torí pé wọ́n kọ̀ láti gba Jésù Kristi gbọ́ ẹ̀mí méje yìí aṣọ ní orí ìwé àìsáyà orí ẹ̀kọ́kànlá ẹsẹ̀ ìkejì wípé ẹ̀mí olúwa ẹ̀mí ọgbọ́n ẹ̀mí òye ẹ̀mí ìmọ̀ràn ẹ̀mí agbára ẹ̀mí ìmọ̀ àti ẹ̀mí ìbẹ̀rù ó ń sọ nípa ti ìdájọ́ ọlọ́run ó mọ ohun gbogbo nínú ohun gbogbo àti láti ibi ìtẹ́ náà ni òkun tí ó bíi díngí wà tí ó dàbí kírísítálì àti yí ìtẹ́ náà ká ní ní ẹgbẹ́tọ̀ọ̀kan ni ẹ̀dá alààyè mẹ́rin tí ó kún fún ojú níwájú àti lẹ́yìn wọn ó ń sọ bí olúwa ti rí ibi gbogbo bí olúwa ti rí ibi gbogbo òun ló ń sọ fún wa ó sì sọ nípa bí olúwa ti jẹ́ mímọ́ tí ó sì ṣe ìdájọ́ òtítọ́ àti ìdájọ́ òdodo ìjọ ti wà pẹ̀lú Kristi ní ọ̀run ní àkókò yìí ẹ̀dá kìíní sì dàbí kìnìún a rí pé nínú Matthew Ọlọ́run fi Jésù Kristi hàn gẹ́gẹ́ bí ọba abí ìbí ọba apá ìpa ọba ó jí ìdè bí ọba yóò sì padà wá bí ọba láti ṣe ìdájọ́ ẹ̀dá kejì bíi màálùú a ó sì rí i pé nínú ìwé máàkù náà pẹ̀lú bí ó ṣe fi ọlọ́run jésù kristi hàn gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ẹ̀dá kẹta gẹ́gẹ́ bí ènìyàn a ó rí nínú ìwé johanu náà pẹ̀lú olúwa fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni nínú ìwé lúùkù a ó rí i pé a fi bí olúwa ti jẹ́ alágbára tó hàn hàn wá ní ẹsẹ̀ yìí kẹjọ sí ẹsẹ̀ yìí kọkànlá ó wá sọ báyìí pé àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà tí olùkúlùkù wọn ní ìyẹ́ mẹ́fà kún fún ojú yíká àti nínú wọn sì wọn kò sì sinmi lọ́sàn-án àti líòru láti wí pé mímọ́ mímọ́ mímọ́ olúwa ọlọ́run olódùmarè tí ó ti wà tí ó sì ń bẹ tí ó sì máa bẹ tí ó ti wà èyí tí ó ti wá tí ó kú tí yóò sì jíǹde tí yóò sì ń bẹ nísinsìnyí tí yóò sì padà wá o la ń fi ògo fún níhẹ̀yẹ o la ń fi ìyìn fún níhẹ̀yẹ gbogbo ẹni tí ó bá ti ní Kristi Jésù tí ó bá ti jẹ́wọ́ rẹ̀ o ní ó darapọ̀ mọ́ àwọn ogun ọ̀run yìí láti yin jésù kristi lógo láti lè kọ mímọ́ mímọ́ sí olúwa lónìí à ń kọ mímọ́ mímọ́ ní ilé ìjọsìn wa ṣùgbọ́n a ò mọ ẹni tí o mọ́ a ò mọ ẹni tí ó mọ́ lọ́jọ́ náà àwọn ènìyàn mímọ́ àwọn ìjọ kristi ní tòótọ́ òní ó kọ mímọ́ mímọ́ yìí sí olúwa nígbà tí àwọn ẹ̀dá alàyè náà bá sì fi ògo àti ọlá àti ọpẹ́ fún ẹni tí ó jókòó lórí ìtẹ́ tí ó ń bẹ láàyè láé àti láéláé ẹ gbọ́ nǹkan tí àwọn àgbà mẹ́rìnlélógún yóò máa sọ yóò máa ṣe nígbà àwọn àgbà mẹ́rìnlélógún náà sì wólẹ̀ níwájú ẹni tí ó jókòó lórí ìtẹ́ wọ́n sì wọn a sì tẹríba fún ẹni tí ń bẹ láàyè láé àti láéláé wọ́n a sì fi adé wọn lélẹ̀ níwájú ìtẹ́ náà àwọn ẹlòmíràn gbàgbọ́ wípé nígbà tí a bá ti di ọ̀run nígbà tí a gba àyànfẹ́ sókè wípé adé tí wọ́n bá gbà wọn ò de rárá a ó fi adé lẹ̀ náà lélẹ̀ ní ẹsẹ̀ Jésù Kristi tí a sì máa sọ pé ìwọ ni ó yẹ láti gba ògo agbára àti ọlá ṣé ó wà lára àwọn tí ó kọrin sí Kristi láti yan Kristi lé ọ̀run bí o bá fẹ́ jẹ́ ọ̀kan nínú wọn darapọ̀ mọ́ ẹgbẹ́ mímọ́ nípa gbígba Jésù Kristi sínú ayé rẹ bí Olúwa bá ti bùkún fún ọ nínú ètò yìí bí o bá ní ìbéèrè ẹ̀bẹ̀ àdúrà ẹ darí ìwé yín sí olùdámọ̀ràn ilé ìgba ohùn sílẹ̀ ti ECWA SIM PMB five oh four Ìgbàjà Kwara State Nigeria Kristi kọ́ wa láti lè fi ayé wa fún ọ kí o bá lè gbà wá ní ìkẹyìn kí a má ṣe ṣègbé àmín.